káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express orí express yẹn la ṣì wà ẹ wá reduce tempo yẹn ó sì ń gbaná lọ ṣùgbọ́n a ti fẹ́ débi táwọn lọ lórí express yẹn ẹ ẹ dẹ̀ mọ̀ pé tábà ti débi tá à ń lọ kò ṣeé ṣe asáré tètè kan kò lè kọjá kò lè kọjá ilé tó bá ti débẹ̀ wá ṣe kíni wá tẹ bírèkì yẹn ṣíún ṣíún ṣíún a park síbẹ̀ a ti gbé kọ́ntínú tó bá máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí abala tí ìbáṣepọ̀ kíni ìfẹ́ ìfẹ́ ẹ̀ love in the middle yá ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ tẹ̀sẹ̀ wọlé à ọ̀rọ̀ ti lọ gan ọ̀rọ̀ ti lọ jìnnà bó ti gbé fáwọn tèmi lónìí gidi láti bẹ̀rẹ̀ ìkejì abala kẹta èyí táwọn fẹ́ẹ́ fi kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ẹ jẹ́ nǹkan bírífì bó ṣe lọ ìpele àkọ́kọ́ kọ́kọ́ lọ a ní àǹfààní láti sọ̀rọ̀ nípa àwọn top celebrities musical celebrities tó yẹ pé wọ́n ṣègbéyàwó ṣùgbọ́n lọ́mọ kò yé mi o bó ṣe ṣẹlẹ̀ wọ́n ṣègbéyàwó ṣùgbọ́n lọ́mọ àwọn tó lọ́mọ kan wà nínú wọn tó ní méjì tó ní mẹ́ta wọn ò dẹ̀ tí ì ṣègbéyàwó náà bẹ́ẹ̀ ni ìbátàdé bọ́ sí pélé kejì a ní àǹfààní náà láti sọ̀rọ̀ lórí àwọn tó jẹ́ pé wọ́n ti tó láti marry nínú music industry ṣùgbọ́n wọ́n marry àgbọ̀ anything ọmọ ọ̀bí ọkọ wọ̀ mú wá aya wọ̀ mú wá àmọ́ ẹni tó ń dúró dè bóyá ẹ̀wọ̀ gangan gangan ló ń dúró dè ìwọ́n tó wọ̀ mí gangan bóyá ẹ̀wọ̀ gangan gangan ló ń dúró dè má rò pé kò lè jẹ́wọ̀ ó lè jẹ́wọ̀ gangan ló ń dúró dè abala yìí tó wá kásẹ̀ gbogbo ẹ̀ lẹ́ẹ̀ ẹ mọ̀ pé máa ní àǹfààní láti fún àwọn little little little tips tó yẹ pé èèyàn lè máa mú lò bóyá nínú àjò ìbáṣepọ̀ ìfẹ́ yan àbí ojoojúmọ́ ayé àbí gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe ẹ wọ́n ni mo máa ń mú wá fún ilé ni mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn èèyàn kọ́ bí ara sí nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ wọ́n mọ̀ pé òun gangan ni irinṣẹ́ tó gbé ìbáṣepọ̀ ìfẹ́ dúró mo wá fẹ́ fún yín ní ohun méjì tó ń gbé ìbáṣepọ̀ ìfẹ́ dúró tó jẹ́ pé láìsí ohun méjì tí kò bá tí kò bá ti lè múnádóko kò sí bí ìrìn àjò yẹn ṣe bẹ́ẹ̀ lọ sùà kí ni ohun àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ̀rọ̀ lé lórí ohun náà ni commitment bẹ́ẹ̀ ni commitment sábà máa wò nínú Yorùbá pé bóyá èèyàn fọkàn sí nǹkan ó fi gbogbo ọkàn ẹ sí ó fi gbogbo ara ẹ sí commitment yìí tábàdẹ̀ wò nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ ó máa ń foríṣiríṣi nǹkan kan dá kò sí bí ọ̀nà olólùfẹ́ bá ṣe jìn tó ò gbọ́dọ̀ lanu kó sọ pé ah ó ti jìnnà jù mí ò wá lè ráyè lọ wò rárá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ìgbàkúùgbà tó wò ó pé ah jẹ́ ń wáyè díẹ̀ láti lọ ò gbọ́dọ̀ ní pé ẹ bí ẹṣẹ́ kan ló di ẹ lọ́wọ́ ẹ wò ẹ má jẹ́ ń parọ́ tàn yín kò sí bá ṣe lè nígbà bísí tó a máa ń ráyè fún àwọn tó bá jẹ àwọn tó bá jẹ wá lógún a máa ń ráyè fún wọn bẹ́ẹ̀ ni kò sí bá ṣe lè sọ pé a bísí tó ẹ má jẹ́ kẹ́nìkan máa fi bísí bísí bísí kan máa fi kó yín lómi ọbẹ̀ jẹ tó bá jẹ́ pé ó wà kọ̀mítẹ̀ sí bó ṣe wí kò síbẹ̀ ní kẹ́ni yẹn wà ṣòkòtò kóun wà lẹ́kọ̀ọ́ ó máa dé bẹ̀ ìfẹ́ ò wo bí ọ̀nà ṣe jìn sí bí ọkàn ẹni yẹn bá ṣe wà pẹ̀lú ẹ̀ ni àbí pé àwọn kọ́kọ́ àwọn ìgbà kan wà tó jẹ́ pé ẹ wò pé ó yẹ kẹjọ ṣeré jáde kẹjọ jẹ̀gbádùn ara yín kẹ jáde ó bá sọ pé òun ò ráyè rárá mú dáadáa bóyá ọkùnrin yẹn fẹ́ lọ róbìnrin míì ni bóyá obìnrin yẹn fẹ́ lọ rọ́kùnrin míì ni mú dáadáa sọ wípé kó wáyè fún ẹ tó bá jẹ́ pé lóòótọ́ jẹ́ lógún ó gbọ́dọ̀ wáyè fún ẹ. iná commitment náà ẹ má gbàgbé ẹlẹ́ran ara ni wá èèyàn lè ṣàṣìṣe mistake máa ń wáyé nígbà tí mistake bá wáyé báwo ló ṣe mu ṣé nítorí ó lè èèyàn lè wá ṣe mistake kan sí báyìí ó ṣàṣìṣe kan gbàn ó gbàdánù mi ṣe mọ́ rárá kò rí bẹ́ẹ̀ e, igele ò da oyọ́nu náà igele ò da oyọ́nu náà jọ èwo ló máa wá sí oúnjẹ jiná o kò rí bẹ́ẹ̀ wọ́n ní pé kò sí any perfect relationship kankan bì kankan gbogbo wa ṣe kí ni à ń gbìyànjú ni à ń pàṣẹ ara wa ni ìwọ náà ti ẹ̀ gbìyànjú kọ́ ìkan dìímú ṣinṣin jẹ́ kó dodindin ìyẹn alákọ̀ọ́kọ́ ìyẹn commitment ṣẹ́wádìí ẹlẹ́ǹkejì èyí tó lágbára jù bẹ̀ òun ní communication ìbánisọ̀rọ̀ máa yẹra wò ní gbogbo gbà pé ẹ̀ ń bára yín sọ̀rọ̀ lóòrèkóòrè báwo ni o ṣára ẹ wà òkè o sórí òfò ẹ o sápá ọ̀dùn ẹ o ṣó ti jẹun báwo ni iṣẹ́ báwo ni gbogbo eléyìí ẹ mọ̀ pé àwọn àkókò kan máa ń wà tó jẹ́ pé èèyàn kò déédéé jókòó ó máa ń wọ ẹni ẹbí kókò sáà ríyàn bá sọ̀rọ̀ ṣùgbọ́n ìgbà tó ò sí ń bẹ̀ láti ẹ̀ tí gbọ́ ti olólùfẹ́ ẹ̀ yálà ni ọkùnrin ni àbóbìnrin ò sí ń bẹ̀ gbogbo nǹkan tó wọ́n ṣàmù ni pé baby come and take me and go and buy this come and take me and go and buy this àbí kò kọ̀ pé girlfriend rẹ náà ẹ baby let's go to party tó yẹ pé show off nìkan rárá kò ń ṣe gbogbo ìyẹn nìkan kan ni ó dífá fún communication yẹn ó ṣe kókó kẹ máa pera ẹ lóòrèkóòrè ah hello mo ti ń lọ ibi iṣẹ́ o so ti débi iṣẹ́ mo ń travel mo ti débẹ̀ àwọn kí ni ó máa ń mú kí ọkàn ìfẹ́ yẹn kí iná ìfẹ́ yẹn kó sì gbòòrò kó máa jó sí i ó máa ń mú kí ọkàn yẹn kó rinlẹ̀ dáadáadáa bẹ́ẹ̀ ni communication ó jẹ́ one of the most strong instruments nínú ìrìnàjò ìbáṣepọ̀ ìfẹ́ ó jẹ́ èyí tó jẹ́ pé ó gbòógì ó le téèyàn gbọ́dọ̀ dìímú ṣinṣin láì síbẹ̀ ó lè pín ọkàn àwọn méjèèjì tó jẹ́ pé láìpẹ́ láì jìnnà àwọn méjì akọ̀ sáà rí pé kí ló ń rí nìlọ a kò wọ́n dàbí pé àkọ́ fẹnu fẹ́ra wa kóníkálukú ṣe kí ṣé tiẹ̀ lọ́tọ̀ kébí náà ṣe tèmi lọ́tọ̀ kóníkálukú gbọ́nà lọ kó ní jù yẹn lọ bẹ́ẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ commitment àti communication ó ṣe kókó nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ kó ṣe ohun téèyàn gbọ́dọ̀ mú ṣeré rárá ó ní mo ní bí kí n sáré fún yín méjì yẹn ní ọ̀sẹ̀ yìí ẹ wo àròjọ mùsùlùkù ilé ti ya ilé ti yá o ilé ti yá o ilé ya ẹ̀yin tèmi nílé ilé ti yá o ilé yá bẹ́ẹ̀ ni Miliki Express lélẹ̀ yìí tẹ́tí máa ń wọ̀n latest trending vibe video fún àwọn àǹfààní àwọn tó ṣe ìdarapọ̀ èyí tẹ̀sẹ̀ ń wọlé ah ẹ wò á ti fẹ́ kásẹ̀ ètò ńlẹ̀ ṣùgbọ́n ẹ ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ tẹ bá dẹ̀ ni pé ẹ ẹ wà comfortable pẹ̀lú yẹn fẹ́ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ lè lọ sórí website wa www.orisun.tv ẹ lọ wò ó bẹ̀ ẹ máa ní àǹfààní láti rí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wò àbí ẹ fẹ́ tẹ̀lé wa lórí Facebook at Orisun TV lórí Twitter at Orisun TV lórí Instagram at Orisun TV tó bá dẹ̀ yẹ pé èmi ọmọ yín náà ẹ fẹ́ tẹ̀lé lórí Facebook orúkọ yà Ayọ̀dèjì Samuel lórí Instagram Mr Deji fún ìpolówó ọjà ó ṣe kókó ẹ má kúrò lórí ẹ ìyẹn ṣe kókó ìpolówó làgùn mu ọjà ẹ mọ pé jọba wà nílé ìjọba ń gbọ́ oní búrẹ́dì dé oní búrẹ́dì dé ó ń polówó fún yín pé kẹwàá ṣe kí ni kẹwàá rajà ẹ̀yin náà ẹ ní àǹfààní láti polówó ẹ gbọ́jà yìí wá sórí ètò ká bá ń polówó ẹ̀ káwọn èèyàn mọ tí ẹ̀ ń tà bóyá onẹ́bù ni o ó fẹ́ káwọn èèyàn mọ̀ pé ah, olórin ni mí o mò ń kọrin mo ti ṣe musical video ó fẹ́ ká báyìí gbé sórí afẹ́fẹ́ gbé wá ká báyìí polówó ẹ̀ lórí Orísun orí Orísun nìkan ni ibẹ̀ ni àwọn èèyàn ti máa náfààní láti ah bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ yìí mo ní ìjẹ́ mo ní ìdẹ́ ó yá máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ẹ wo ká wá fi eré àti ayọ̀ ká pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣé bá ṣe ń lọ yìí ó ń wo la lọ jó sí ẹ já love you like kí ló dé láti ẹnu nice eh? love you like kí ló dé as in ìwọ tó ń wù mí i love you like kí ló i love you like kí ló dé ah, ah, i i i love you ìwọ gọgọgọ tó ń wù mí i love you like kí ló dé ó dàbọ̀.